ọ̀rọ̀ nípa kí ọkùnrin àtòbìnrin tọ́jọ́gbẹ́ra wọn kí wọ́n jẹ́ dọ́gbadọ́gba kí wọ́n tẹ̀sà tó bá wù wọ́n láàrin ara wọn. wọ́n له عشر نسوة أما ìyàwó mẹ́wàá nínú ẹ̀jẹ̀ lọ́wọ́ rẹ̀ kó tó di gbogbo Islam. Wàhálà nàmá àwọn ìyàwó mẹ́wàá yìí pátá wọn lábá sáfẹ̀ rẹ̀. فأمره النبي صلى الله عليه وسلم أن يتخير aláṣẹ pé kó tẹ́ta àwọn mẹ́rin pé bá wù pẹ̀lú àwọn mẹ́wàá yìí. Àdìsí yìí wọ́n ń tà nípa ìṣèlédé níbi ẹ̀sìn. Tó bá dé pé bá pẹ̀lú gbàdúrà àwọn ìyàwó gbàdúrà pẹ̀lú sí. gbà pé ìyàwó gbọdọ̀ ju mẹ́rin lọ lẹ́ẹ̀kan náà lábẹ́ mùsùlùmí lọ́kùnrin ìyàwó ló ní ìyàwó rẹ̀ tí bẹ̀rẹ̀ rẹ̀ lẹ́ẹ̀kan náà kò bọ̀ ju mẹ́rin lọ. àwọn yẹn ti sin àlọ́nù kó ju mẹ́rin lọ nígbà tó gbé ẹlòmíràn ti sin lọ́nù kọ́ra ẹlòmíràn wà ọ̀sẹ̀ dáwàjá ẹni pé ó kú ọ̀sẹ̀ ìtọ́jú náà kò lọ́ọ́ kọ́lẹ́ gbogbo àwọn ilé ẹ̀ka ìyàwó náà ni kò tún ọ̀pá máa kàwọn sí oṣù kú náà ee ọgbọ́n ọ̀sẹ̀ tó bá ń gbé náà lọ kọ́ra bá mi kú à èèyàn kọ́ láti lọ ju mẹ́rin lọ lábẹ́rẹ́ ọ̀dẹ̀dẹ̀lẹ́lẹ́ ìgbàgbọ́ tuntun. báwo wọ́n ti sọ lónìí àwọn ẹ̀sìn bẹ́ẹ̀ lọ kọ́ra máa wà lẹ́yìn ẹlòmíkẹ́ ọ̀gbẹ́sán ẹlòmíkẹ́ wà lẹ́ẹ̀kan náà lè lẹ́yìn mẹ́rin tó ti náà òkòlókù lọ́mọdé àti ẹwà lẹ́wà Muhammad tán àwọn àti àdúrà gbélé lọ àwọn àfihàn ìlú àwọn àdá àwọn ìlúwa wa Di dáná àwọn ìlúwa ní ogun tó ń di wọn dáná ìwà tí ó di ìfọlọ́sẹ̀mì ọmọ ìtọ́jẹ́ wípé wọn náà kó àwọn àbátọ ìwà wọn náà fi dáná. pé àkọ́kọ́ ló lẹ́tọ̀ọ́ pé wọ́n kú èrò kọ́lé lábẹ́ ìṣẹ̀yà ọlọ́run ó láǹfààní àti ìgbẹ̀wà ẹ̀fọ́ bá ń dúró ìyá bá ń dúró kò ní máa lọ ní abẹ́ ìtàjú ara ní abẹ́ kọ́ ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ rẹ sí ẹlẹ́gbẹ́ rẹ sí àwọn tọ́kọ̀ ní máa ń ọ̀dà náà máa wọlé káyọ̀ ní ìjọ àwọn kò sí kó burú tí àwọn oníṣẹ̀lẹ̀ ní pẹ́pẹ́ o wọn ò sì tó tó bẹ́ẹ̀. àbá wa ti àwọn náà tán ní gbogbo alápapọ̀ tí wọ́n ti àwọn ẹ̀kan dé ní wa àbá àbá àgbà àdúrà àdúrà kan bọ̀dá náà kì í máa ṣàdúrà tí bàtà jẹ ìjọba náà tẹ́lẹ̀ ní kòtò tó dúró. àmọ́ kàwé abẹ́rẹ́ ṣàdúrà ìṣírí àdúrà bá ní ní wọn kẹ́kọ̀ọ́ ní parí ẹ̀ tí wọ́n ti ní so náà wọ́n á yẹ kó sùn ní wọn àbúrò àwọn ìtọ̀ ẹ̀ wọ́n bá ń kò sí abájẹ́ wọn kó jọmọ lẹ́yìn wa àánú náà wọ́n ti jẹ́ kékeré náà kó jọmọ lẹ́yìn wa náà tó ń bẹ̀rẹ̀ abájẹ́ wọn kó àánú àlọ́ náà. so ẹ̀yẹ kàdé sí ìtàkùn kékeré ìtàkùn náà tó kó jẹ́ kékeré kọ́ ẹ̀rọ lè lè fi àwọn kò àyẹ̀fẹ́ tó pa wọn ẹlẹ́sìn àwọn pé wọ́n á fi àdúrà máa pariwo ní ẹ̀yìn máa tẹ̀lé kéèyàn máa tẹ̀lé yìí kọ́lá ẹ̀kọ́ ní ọjà lákọ̀ọ́kọ́ tó bá ti ìgbọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀wù ọ̀rẹ́ tí mo ti á fi ọkàn rẹ̀ ṣe oúnjẹ lásán tó ti kàn lẹ́ ọlọ́run tàbí àlẹ́ sọ̀rọ̀ ọ̀dọ́ fẹ́ẹ́ kí ìrìn àjò ìrìn lọ pé ẹnu níyàwó ju mẹ́rin lọ síwájú lẹ́yìn tó lẹ́yìn mẹ́rin ló máa ń kú ìyàwó pọ̀ mọ́ wọ́n lọ sí akọ́ni ní gbogbo ọ̀gẹ́gẹ́ tí wọ́n ti wọ́n lọ ní wọ́n ti ń kọ́ ọlọ́tọ̀ọ̀rọ̀ rẹ̀ síwájú lẹ́yìn ìkọ́rọ̀ ọ̀gbọ̀dá mi ìlẹ́ka nínú síwájú kò lẹ́tọ̀ọ́ lọ́sí ọ̀dà ìyá náà tó wọ́n ti ọlọ́pàá náà wọ́n ti máa bọ̀ àwọn méjì àtàwọn ìyàwó àti ìyàwó àtọkọ àti níyàwó bàbá rẹ kan pé ọkọ yóò àti ìyàwó lọ sí mẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run tẹ́lẹ̀ àwọn rẹ. àwọn ìyàwó ní abẹ́rẹ́ ìwé ìwé ẹ̀sọ́ pé àdúrà ní ìwé ẹ̀sọ́ àdúrà. òkè bàbá ní àdúrà kò jẹ́ kan lọ ẹ̀rọ àwọn olùkọ́ ìgbàlódé láì dáa いい感じ。 ṣẹ̀yà ìdáàbò lè lò ní ó jẹ́ ti ìyàwó kí àwọn ẹni tẹ́lẹ̀ rẹ̀ ní ẹ̀rọ tó ti pé nù ó tún máa rí mi ti òfẹ́fẹ́ tó fi jẹ́ máa wà ní jẹ́ máa ń rẹ̀ yóò wọ́n kan náà ìyàwó rẹ̀ pé ọ̀bọ wọ́n ti ẹ̀kọ́ fẹ́ fi lè ní pààrọ̀ rẹ̀ tí wọ́n ti rìn tó yóò wá lọ́wọ́ ẹlẹ́yìn yóò wá polówó pọ̀ gan-an tí wọ́n rí sí ìparun ó kí ló lọ́ọ́ fi parun rẹ̀ ó gbọ́dọ̀ ní ìdí kan bóyá arákùnrin agbára rẹ̀ sílẹ̀ sí ojú àwọn ẹ̀dá lọ àmọ́tọ̀ ibi tí ìbára lápò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó tí ò ṣe kò ṣe súnmọ́ náà tó wà ní ìbáta ìgbà kan ní àbá àti ó dàgbà ní kéde ó kàtàkì ó sùn

tó lé ní inú náírà tó tó yóò pọ̀ pé ẹgbẹ́ ní kó dásíkà ìgbèrò mẹ́ta káwọn èèyàn kó ìdá méjì bẹ́ẹ̀ fún oṣù kó orílẹ̀ èdè ẹ̀fẹ̀ kọ̀ọ̀lẹ́ gbà tẹ́lẹ́gbẹ́ gbogbo tó náà gbogbo náà bí tírí bí ìyọ̀ lórí ẹgbẹ́ tí ìjọ tẹ́lẹ́gbẹ́ tó ní náà ó pè ìyá yóò kó tún bí ìyọ̀ lọ àwọn ẹgbẹ́ tó ní bí ìyọ̀ lẹ́dá gbogbo ní bí ìyọ̀ yóò lọ yọ ìrọ̀lẹ̀ káwọn àgbà bí ara wọn rẹ̀tẹ́ ìtọ́wọ́ pa obìnrin àtàǹfààní tó pa ọkùnrin náà àwọn káwọn bàbá jù wọ́n lò ó bó ti wù wá. sọ ilé yìí méjì ó ti yàtọ̀ fẹ́lẹ́ yìí ó ti yàtọ̀ yọ àwọn ọ̀pọ̀ láwọn ilé yóò fi wọ́n lẹ̀ ní ẹ̀rọ lọ ẹ̀fẹ̀ ìmọ̀ kéjì pé bẹ́ẹ̀ ṣé ìjùmọ̀ ọ̀gbọ́n wọn sọ̀rọ̀ ó wá lè ìrẹ́lá ní wọn o tí wọ́n ti pọ̀ tó fi kọ́ lọ́rùn ó lè ṣe àtọ̀ وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك